wọ́n ju tíṣà tó fipá bọ́mọ ọdún mẹ́fà láṣepọ̀ sẹ́wọ̀n gbére lọ́jọ́ ajé monde ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún yìí ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sílùú kẹjà nípínlẹ̀ èkó ju ọkùnrin ẹni ọdún mọ́kànlélógójì kan ṣúkú ndùbùsì sẹ́wọ̀n gbére nítorí ọmọ ọdún mẹ́fà tó jẹ́ ọmọléèwé mind builders nursery and primary school tó wà lágbègbè ọmọlé phase two ìkẹjà nípínlẹ̀ èkó tó fipá bá láṣepọ̀ níbi tó ti ń ṣiṣẹ́ tíṣà ẹ̀ onídàájọ́ sedotin ogunsanya rán ndùbùsì tí í ṣe olùkọ́ aláàbọ̀ṣẹ́ part-time teacher tó ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ nípa iṣẹ́ ọnà art níléèwé náà lẹ́wọ̀n lẹ́yìn tó ní ó jẹ̀bi ẹ̀sùn ìfipábá ọmọ kékeré kan láṣepọ̀ tí ìjọba fi kàn án inú oṣù kẹfà ọdún 2016 ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó tú àṣírí ọ̀rọ̀ náà wáyé nígbà tó di ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2016 ni wọ́n wọ́ ọ̀gbẹ́ni ndùbùsí lọ sílé ẹjọ́ májísírèètì tó wà ní ògùdù nípìnlẹ̀ èkó ṣùgbọ́n ó lóun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun adájọ́ májísírèètì ọ̀hún onídàájọ́ olúfúnkẹ́ sule hamzat wàá fààyè bẹ́ẹ̀lì ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà sílẹ̀ fún un pẹ̀lú àwọn onídùúró méjì tí wọ́n jẹ́ ọmọ ìyá ẹ̀ gangan tí wọ́n sì gbọ́dọ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ lẹ́yìn tí iléeṣẹ́ tó ń gba ilé ẹjọ́ nímọ̀ràn nípìnlẹ̀ náà DPP fún wọn nímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí wọ́n tún ọ̀daràn náà gbé wọ́n sì taari ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ gíga ìlú ìkẹjà bó tiẹ̀ jẹ́ pé ọ̀daràn yìí tún sọ pé òun kò jẹ̀bi lásìkò tó ń ka ìdájọ́ ẹ̀ onídàájọ́ ògúnsànyà sọ pé kò sí àní-àní nínú àwọn ẹ̀rí tó wà níwájú òun yìí gbogbo ẹ̀rí yìí ló ta ko olùjẹ́jọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí adájọ́ ní ìgbà àkọ́kọ́ tí ọmọdébìnrin tí wọ́n fipá bá láṣepọ̀ yìí máa ṣàlàyé ọ̀rọ̀ náà fún màmá ẹ̀ ní ọjọ́ tí ìyá ẹ̀ ń bá a sọ̀rọ̀ ọmọbìnrin ọmọ ọdún méje kan tí wọ́n pa lẹ́yìn tí wọ́n fipá bá a lòpọ̀ tán tí ọ̀rọ̀ náà sì gba gbogbo ìlú kan ó ní ọ̀rọ̀ yìí ló mú kí ọmọ yìí sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí màmá ẹ̀ létí pé òun fẹ́ sọ kinní kan fún un nígbà táwọn méjèèjì jọ yẹjú síta lọmọ náà sọ gbogbo nǹkan tó ń pamọ́ fún màmá ẹ̀ lẹ́yìn náà ló bẹ ìyá ẹ̀ pé kó má sọ fún bàbá òun o àti ẹ̀gbọ́n òun tó jẹ́ ọkùnrin ilé-ẹjọ́ ní bí màmá ọmọ yìí ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà fún bàbá ẹ̀ ni wọ́n gbéra lọ síléèwé ọmọ yìí ṣùgbọ́n tí olùkọ́ tó ń kọ́ wọn ní iṣẹ́ ọnà yìí kò sí níbẹ̀ lọ́jọ́ náà ó ní láti iléèwé ọ̀hún làwọn òbí ọmọ yìí ti lọ fẹjọ́ ọ̀rọ̀ náà sun àwọn agbófinró ní tẹ̀sán ọlọ́pàá ọmọlé lójú ẹsẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí ilé ìwòsàn ìjọba alábọ́dé ìkòsí health center ni wọ́n ti kọ́kọ́ lọ ṣàyẹ̀wò fọ́mọ náà tí wọ́n sì rí i pé lóòótọ́ ni wọ́n ti fipá bá a láṣepọ̀ adájọ́ sọ síwájú pé ẹjọ́ ọ̀rọ̀ yìí làwọn àjọ tó ń rí sí ìfipábánilòpọ̀ àti lílo ọmọ nílòkulò domestic and sexual violence agency dsva tẹsẹ̀bọ̀ táwọn náà bẹ̀rẹ̀ ìwádìí ó ní nígbà tọmọdébìnrin yẹn ń sọ̀rọ̀ bó ṣe rí fún kóòtù ó ní olùkọ́ yẹn sọ pé kí n bó aṣọ iléèwé mi lẹ́yìn náà ló fi ìdí tiẹ̀ sídìí mi nígbà míì ó máa pè mí wọ inú àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ áàtì yìí ìyẹn art room tó bá ti gbé mi sórí tébù tó yẹ pátá mi sí ẹ̀gbẹ́ kan wọ́n á tún fi kinní wọn sínú kinní tèmi ó ní pépà fẹ́lẹ́fẹ́lẹ́ tíṣú pépà ló fi máa ń nu gbogbo ara òun tó bá ti ṣe tán bákan náà ní ilé-ẹjọ́ tún dúró lórí èsì àyẹ̀wò tí wọ́n ṣe fọ́mọ náà nílé ìwòsàn mirabel center èyí tó fi hàn pé nǹkan tẹ́ẹ́rẹ́ tó dúró gẹ́gẹ́ bí ìbálé lójú ara obìnrin ọmọ yẹn ti fàya eléyìí àtàwọn nǹkan míì ni wọ́n ló fi hàn pé lóòótọ́ ni wọ́n fipá bá ọmọ yẹn sùn lẹ́yìn gbogbo ìwádìí àti ẹ̀rí tí wọ́n kó síwájú ilé-ẹjọ́ onídàájọ́ Ògúnsọ̀yà ní ọ̀daràn náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án ó sì rán lẹ́wọ̀n gbére Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online